voted last. Really? What's the award winning contract? Oh, praise the Lord! Ah! That's wonderful! Ah, good news, Lily, ma. Yes, so, I do quite a word now. Listen, show me what my have she. Lọ sínú yàrá mi ń sìn. Àwọn documents tó wà ńbẹ̀. We need kí n ṣe máa gbalé lọ. Bá mi kó wọn wá sí office. Okay. I'm màá kàn yín lára sí, mo bọ̀. Eh eh. Mọ́tò ni wọ́n máa máa wí kó fẹ́ràn fẹ́ràn ọlọ́mọjọ jẹ́ ká bára lọ́fíìsì ṣó ti gbọ́ ó ṣe ọkọ mi ok. oh wonderful Hey, imagine contract mọ́ mi ti le for a very long time ó ṣàfihàn contract yìí. Oh. <laughs> right now wọ́n ní láti lọ bá mọ́mí mú kúrò kí àwọn ní kí n kó àwọn dọ́kúmẹ́ǹtì bọ̀ wá you understand so. 啊，你赶紧找啊！ wọlé ni. wọ́n jọ pé nǹkan kan láti kejì wọ́n dẹ̀ ṣọ́ọ̀pù tó sì lò ó bá tó ìlú. òórùn kan yìí. ọ̀rẹ́ wa dẹ̀ sọ fún òun kún òun kọ̀ọ̀kan tó fi mú un tí ẹ sọ rẹ ọ̀rọ̀ báyà. ó tọ́ àṣẹ tí mi mú ibi kan bá wàá wá méjì. lọ́tọ́ máa ṣe oúnjẹ tí lè mú yẹn àbí fẹ́yìn kẹ́yìn èmi àti olúwa tó sí àwọn ajé mo ti sùn nǹkan fẹ́ gbẹ̀gbẹ̀rẹ̀ èmi àti àjòjì. oúnjẹ tí ìbálé kan yìí máa fi ṣe oúnjẹ yìí ti ìbálé èmi á jẹun láwọn. Um, gan mo dúpẹ́ báwo lára mọ́mì báyìí. mọ́mì ti get better tí mo wà òkè ó kàn ní àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ ṣàlàyé fún mi mọ́mì gbọ́dọ̀ limit ṣúgà eh, ìtẹ̀kọ́ àwọn nǹkan tó ń dùn alẹ́rìndòdò ọkùnrin ló stop ẹ̀ àwọn nǹkan tó ní láti máa jẹ sí fúrúùtù máa jẹ wíìtì ní tiẹ̀ wọ́n lè jẹ́ oní búrẹ́dì o wọ́n lè máa rò fún ọ bí àmàlà you understand ẹ̀ kàn máa mú mi ẹ̀ tún rí ọ̀gẹ̀dẹ̀ tútù yìí plantain black lọ kí wọ́n rí pé wọ́n jẹ́ máa ṣe fún àjẹ ẹ̀mí ìfipín ọ̀fun wọn lẹ́yìn tó bá tún ṣe kó try wọ́n lè fi ṣe gbogbo ẹ̀rù fún mi then vegetable is very very okay ẹ̀fọ́ kí wọ́n ro ẹ̀fọ́ fún wọn àjẹ nítorí ṣe gbogbo ẹ̀ ọlọ́run àmọ̀ràn yìí lọ́wọ́ gbogbo àdáwọ́lé yín náà ló máa yọrí sí rere ṣe rí health and liver important mi náà dẹ̀ make sure pé mo ṣàmójútó àti oúnjẹ àtòkùn mo make sure pé mo ṣàmójútó láti sìn ṣe get mo dẹ̀ sọ pé pẹ̀lú ìrànlọ́wọ́ yín ara kò máa wọ òkè wá náà wà lọ́wọ́ àti ìrànlọ́wọ́ sí ṣé mo lè lọ rí wọn sí in fact ẹ jẹ́ check wọn. wà lára yẹn. ẹ kí ló wá ló ṣe é gbọ́ngàn àti pé ìgbà wo ló lè máa kó o lọ sí ti. jẹ bí èèyàn lọ ẹ̀yìn ẹ̀sìn ọ́fíìsì ẹ̀ṣẹ̀ pé àwọn èèyàn lẹ́sìn sí ẹ̀bẹ̀ wọ́n á ṣiṣẹ́ wọn náà ẹgbẹ́ ọkùnrin kúrò bẹ́ẹ̀ pátápátá ṣe bí ẹni tó lálàáfíà ló ń láyé ti ṣẹ́ ẹni wọ́n fi ọ́fíìsì sílẹ̀ kejì kan kó yá dáadáa wọ́n tú sí wọ́n á lọ́ra yín balẹ̀ lókè tó máa wọ̀ wọ́n ọ́fíìsì bí èsì ti sẹ́gbẹ̀ẹ́ ló yẹ kọ́ ló kàn sí ẹ̀wọ̀n kejì kan kò dúró health is wealth ah, téèyàn ò bá gbádùn jẹ́ kára jáde ṣe ní kí olúwa tó sí kó sí ìwà tó láti

báwo lè fi sí. ẹ̀yin máa wà òkè relax treatment ta fún yín sí very okay. Um, ẹjọ́ mo fọlọ́n bẹ́ẹ̀ make it smart. We torí wọn ò ní strength torí pé wọ́n sọ wípé kò tó fẹ́ rí wà tààtì ẹ̀kọ́ sí aláwẹ̀ please. Then, uh, ti wà ókè tẹ bá dé ọ́fíìsì kò tẹ̀lé wá sáì wọn wọn ti gbá tẹ̀tẹ̀ pé ní ìtumọ̀ ìpínlẹ̀ bóyá alàgbà ń pògèdè ẹni pẹyẹlé ògbọ ẹyẹlé gbọ o ẹyẹlé tiri ni. báyọ̀ ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbé gbá o ẹ̀yìn ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ ẹ bá ti dáwọ́ ni wàá wá ṣe dáadáa. Bí aago méjì ọ̀sán lára So that's the now. That's impossible. And that's nǹkan pé ṣé wò lè yé kí ló ṣẹlẹ̀ mọ́mù kí ló ṣẹlẹ̀ mọ́mù dókítà ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ Báyọ̀ ni mo ní bá sọ̀rọ̀ àwáyekú kan ò sí ẹ wò ó ẹ bá sọ̀rọ̀ kó yé ké mọ́ kó yé bara jẹ́ kiri èmi nìkan kọ́ ló yẹ ń wá síbí àmọ́ gbà tí ìyá ìgbọ́ ó ti yàgbẹ́ tẹ̀mí ẹ̀wà ara rẹ̀ kúrò báyìí ìdí nù tí mo fi ní kí tó sì yóò tì lé kó jẹ́ kémi máa bọ̀. kò ní dáa kóun mọ̀ sí bí kémi náà mọ̀ sí bí ẹ wò báyọ̀ ló bara jẹ́ o ọlọ́run á dúró tiẹ̀ kò ní ṣe é níwọ nìkan ẹ kò ní ṣe é níwọ nìkan ẹ lẹ́yìn in fact ìyàlẹ́nu ni kú mọ́mì jẹ́ fún wa lọ́fíìsì òun má ronú mọ́ òbáyọ̀ iwájú tó ń dojúkọ á dáa èyí tó ń dẹ̀ fi sílẹ̀ náà ò ní bàjẹ́ pẹ̀lẹ́ má ronú jọ lágbára ọlọ́run ohun tó máa fi ṣe ilé ayé ọlọ́run máa pèsè fún ẹ. o lè máa bára jẹ́ báyìí wọ́n lè ẹ̀ka jù wọ́n mi ò pa kù ní ẹ̀ tí wàá fọmọ́lẹ̀ láyé tó lọ kò fàyè lẹ̀ ṣé kí wọ́n lè lè you understand nítorí ọlọ́run you do need to you do need to. It's okay. Ó ti ń ṣe bí ọkùnrin táwọn ọmọ tó máa ṣe bí ọkùnrin. Wà á ṣe ìdílé láti. ọlọ́run ni wọ́n fàyọ àdúgbò ẹ̀fọ́ àmàgbà àdúgbò ẹ̀fọ́ àmàmú káàkiri ojú títí ni wọ́n yà wò yìí. nítorí pé ìgbà yìí pé mo ní ìkọ̀kọ̀ tó ń bọ́ dà bẹ́ẹ̀ pé èyí lè sọ rẹ̀. Àwọn ṣe rí mo wà ní sùkúù sí. Wọ́n lè mú mi dẹ̀ wà bẹ́ẹ̀. Mi ò lè má wà sí. Ìjọba àwọn ọmọ mi. Má wò pé ta ló lè ṣe tó lè hàn lókun fún ìyẹn fún. Àwọn àṣọ. Mo wò rárá rà lọ pé èyí nìkan ló wà competent tẹ̀lé ṣe. Torí ẹ̀ mo ṣe rán ìjọ. Ẹ bá mi hàn lókun fún mi. Ṣé nǹkan tó ṣe pè mí máa ń rìn? wá ní kí n máa sẹ́yìn àyà mi ti já. lóòótọ́ nǹkan tó ń bi mí is a big one but um, ní choice ẹ pé sister. sista náà láti lè ọmọ òbí ṣe nǹkan tó Charge the àjòjì sí ibi náà mọ one or two ní one or two ideas ń pa and pẹ̀lú ọlọ́run know. náà lè kọ́ mi mọ̀ ṣe ẹ kí n lọ rí i ìbí tí bá lè ṣe pé àbí àwọn aṣọ ni wọ́n ṣe àkàrà nílé o gbogbo àwọn dọ́kúmẹ̀ntì nílé. àwọn dọ́kúmẹ̀ntì ọkùnrin dọ́kúmẹ̀ntì àwọn ilé ìwé original document mari òkè kébì kó wọn sọ́wọ́ òkè. all other things bá ti dé ọ́fíìsì sí àfi nǹkan tó wù mí. irú kọ́pì tó tóbi bẹ́ẹ̀ so many things gan ló yẹ kí mo ṣe máa gbóòdì ọlọ́run àwọn ọlọ́run àwọn ọmọ wàá dé kàwé yege and I promise I will do I will do my best. Right. Angela àánú ọ̀yá ẹ̀ wọ́n. ìyẹn lẹ̀ ìyẹn lẹ̀ o ṣe gbọ́dọ̀ ẹ̀ ní. Bẹ́ẹ̀ ni màá nù ẹ̀ màá nù ọ̀yá ẹ̀ ó fi màá nù ẹ̀ hands down mi ní ìwé mi. Ìgbọ́ màá nù ẹ̀ màá nù ọ̀yá ẹ̀. <laughs> Màá nù ẹ̀ kó gbogbo àwọn bá mi yà sí bá. Ìyẹn yàtọ̀ ìyẹn yàtọ̀ lórí bọ́mọ̀ mi náà ló jẹ́ lórí bọ́mọ̀ mi ló jẹ́ yìí hello. ta ló ń sọ̀rọ̀ àtòsìn báwo ni. ẹ kú jọ mẹ́ta o agbóhùn yìí la fi ní ká pè é wò ó. sùúrù ni gbogbo wàhálà sùkú yẹn pọ̀. ìgbà wo lẹ wá ń bọ̀ lé wa. next week ṣá ó yẹ ká ti ránu a máa wálé next week. ok o àmì sí la fi ní ká pè é wò. ẹ̀yà bọ̀dá mi lè kọ̀ọ̀kọ́. Ah, lẹ́kàn ó wà níbí ó fẹ́ bá a sọ̀rọ̀. àlọ́ tó sìn. èlò bọ̀dá mi. wo rí fóònù ẹ̀gbọ́n ẹ̀ pé fóònù ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ló pé. bẹ́ẹ̀ ó wà lára rẹ̀. ṣé ẹ gbọ́ bọ̀dá mi ìgbà tèmi àbúrò yóò wá pé ṣé kò yẹ kẹ́yìn lè jẹ́ mọ́ kẹ́ ẹ pé àbúrò. òun bá kan bọ̀ náà ni má ṣe bí ọmọ rò kí wọ́n máa lọ́kùnrin kiri wà lára ó wà lára ẹ̀. èrè all right darling ah èmi náà wà á rí i ní sùn. all right mama expect call you. bàbá ẹ̀ pé next time bàbá yóò sọ. Ah. All right. Hello. Hello. Ọ̀rẹ́ Báyọ̀. Ọ̀rẹ́ Lisa, uh, má jẹ́ pé lóhùn. Mọ̀dà, I'm my expert. Wà lára. Ọ̀rẹ́. Wọ́n ṣọ̀kì ọ̀ṣọ́ láyà yìí. Ṣé tán? Ṣé jábọ̀? Ayé láyé àkọsílẹ̀ àbọ̀dé. olùwà ẹnu ọ̀nà ó yà wọlé wọlé. Happy birthday to you. Happy you. Yeah, yeah, yeah. Love it. Wow. pewa Scheiße. Genau. Realize um, that's the most important way she know who she a Actually, for the past four months, what I realized is uh, 25 million, and our expenses is just 2.7, and everything is saving. Eh, actually ó yẹ kí n ti kó gbogbo rìpọ́tì fún yín láti jọ friday but mo lọ sí ministry of finance ìgbà tí mákindé jọ yẹn ti close so mo ṣe pàdé accountant mo ṣe kò fún mi náà ni mo ṣe èké sí wá sí actually mo ṣe rí i kó tó di pé wọ́n dé lọ́dọ̀ ẹ̀rọ close to this and then gbogbo next week tó fẹ́ ká ṣe láti ṣe pé wọ́n ti sáyẹ̀nsì to get back to you. Company with a grant facility and quite a change of Right facility is really making me Pray, baby, or somewhere. It's not just about us. It's for us. Yes, you're going to change. You're going to change. You're going to change. You're going to lẹ́yìn tí ẹ̀yin ọba ti bẹ̀rẹ̀ ní corporate company àwọn ọmọọṣẹ́ yìí ọba ti ṣe ń pè rédíò sí fún pictures bó bá ṣe jókòó ní ṣùgbọ́n bá rẹ̀ fúnra kí ni bá ṣe ṣiṣẹ́ oníṣẹ́ ló ṣe máa ti ṣe ẹ bá fi ẹ bá ṣiṣẹ́ oníṣẹ́ kiri iṣẹ́ iṣẹ́ tí ọmọ máa fi tìta ẹ máa fi tìta bàtà máa ṣe fi yẹn àtàwọn ọ̀nà ẹ̀kọ́ ìjọba ti ṣe ìṣòro tó jẹ́ wọlé lẹ́tà sáà lẹ́tà. I would all clear. I need Send please rules. Check all buttons. Láti jọ yìí kí ló dé? wá bá mi ra ọ̀rẹ́ kí ló fẹ́ mú ọmọ owó máa wà bí àdúgbò wa ó bí ẹgbẹ́ ló yá padà lọ ṣiṣẹ́ kọjá wa ju ní ọba yìí máa ń yà láìpẹ́ ló jẹ́ kó rí mi hmm, ló sì jẹ́ weekend ló hmm, bá ti jẹ́ weekend báyìí ló ń yàrá kọ́ rárá iṣẹ́ ìyá ṣe kúrò báyìí ọ̀rẹ́ mi kọ́ dà látàyé aládùn wálé ó wá dáa fún ẹ tó báyìí kó o tiẹ̀ wá rántí mi pé kó o tiẹ̀ fi aṣọ méjì kan fi jù mí lórí kó dáa ṣó fẹ́ kí n jẹ mi ò ráyè rárá rárá láti lọ láàárọ̀ báyìí alẹ́ ni mo máa ń wọlé ẹ wà lè fi ràn wọ́n sí màá ṣàtúnṣe ọkùnrin náà ó dà ẹ tó ṣe olówà tó ṣe lọ́dọ̀ ti rí mọ́tò tuntun táwọn ra o ọ̀fíṣà kà tó fún mi níṣẹ́ tí mò ń sọ yìí ọ̀fíṣà kà tó fowó ẹ̀ rà. kí ló ṣe é àgàjà ló fún wa bí iṣẹ́ aláṣọ. nǹkan tí mo fi béèrè ni pé nítorí pé mo ti rẹ́ni tírú ẹ̀ ṣẹlẹ̀ sí rí ni tó yẹ pé ọ̀fíṣà kà náà wọ́n fún un níbo sí kan wọ́n fún un wọ́n fún kò tó ká tó sọ wọ́n lè ṣe dá báyìí níbi bí ọ̀pá díẹ̀ kan ẹ̀yọ́ ló ń gbé kékeré ṣe. Ìjókòó rẹ̀ opportunity comes but once ṣùgbọ́n eh, sọ pé ọmọ yìí ni bàbá kò ní ìyá olókùn kò sókè fún ẹni lọ́mọ wọn bílẹ̀sì ni kúrò àbẹ̀ báyìí yìí ló kún fún serious mi báyìí àlọ́fẹ́ bí ẹbí kò lára tí ó bí ẹ eh, báwo ló ṣe ronú iyọ̀ rẹ̀ mo ṣe ronú iyọ̀ ò dáa ìrònú ìkàgbá ló ronú yìí báwo ló ṣe máa ń suggest nǹkan bẹ́ẹ̀ with that now? 好家伙嘛！我也说。 èmi àti wọn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn lé mi nígbà tá à ń padà bọ̀ lórí wọn bá bẹ ọ̀rẹ́ o èyí máa wù mí kíní kan kíní kan láti mọ bí màá ṣàlàyé fún un ló bá kú ọ̀rọ̀ kalẹ̀ kí wọ́n mi wá bó ṣe máa gba kọ́ńpìn tí bọ́dà báyọ̀ fún ọgbọ́n máa mú bá ṣe bẹ́ẹ̀ ká tó fún un jẹjẹ ló kéjẹ yẹn. sórí tóbìnrin bá ti bẹ̀rẹ̀ sí í kọ́ rẹ̀ wàhálà ń bọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn. àbá sọ̀rọ̀ tó bá dé kò ṣẹ̀yìn á dáa fún ẹ wá sórí rẹ̀ ìyàgbá rẹ̀ tó bá tó àkókò tó ayọ̀ díẹ̀ báyìí báyìí lọ́ọ́ bá mi ṣe fún ẹ torí òun bá mi kiri ayé mi ṣe. nígbà tó mú empty bottle kúrò mi báyìí mo ní òyì place ah. ó mọ̀ wọ́n ṣe kà mo ti ṣe tẹ́lẹ̀ kàtó gómìnà bẹ́ẹ̀ bá ti lọ láti máa sọ pé. ìwà lọ left àzọ sí left. mo bí yín lẹ́kàn pé ṣé mẹ́ta ni kí n kó wà ní ẹ sọ̀rọ̀. Ah, kò rọ náà nù bá ti kó náà wá adé ní mẹ́ta mẹ́ta sọ̀rọ̀. lọ́wọ́ lọ́kùnrin tí wọ́n lọ́kùnrin àkànṣe fàájìlá tààrọ àti ẹ̀sùn rẹ̀ ọkàn báyìí ní àyẹ̀wò àṣemáda I mean we need to talk about our future àwọn nǹkan tó kúrò tá a fẹ́ ṣe kí ni ìgbésẹ̀ tá a gbé táyé wa fi máa wà òkè tó máa dán mọ́rán bẹ́ẹ̀ ti ṣe bèbí tẹ́lẹ̀ pé I love business so much and I'm into business already bẹ́ẹ̀ méjèèjì ṣe máa bá mi kọ́ bí mo ti wò t ilẹ̀ tẹ̀lé. anyway òótọ́ um, ló kọjá ẹnu jù mí lọ. èmi náà ti sọ pé màá raise irú topic bẹ́ẹ̀ you see um, èmi nígbàgbọ́ wípé bá a ṣe ń kóra wa kiri bẹ́ẹ̀ náà ló ṣe ká máa bára wa sọ òótọ́ ọ̀rọ̀ do you get but but believe tèmi ó lè yàtọ̀ sí tiẹ̀ tiẹ̀ lè yàtọ̀ sí ti báyọ̀ yìí lọ. of course ó ti ẹ̀ gbọ́dọ̀ yàtọ̀. èmi personally mo intend láti continue education kí n masters mi nílùú because àbọ̀ ẹ̀kọ́ ò make sense tó èmi o tó bá graduate kó university àbọ̀ ẹ̀kọ́ ni so tó bá fi masters mọ̀ ẹ̀ ìgbà yẹn màá mọ̀ pé yes ẹ̀kọ́ ti complete ìgbà yẹn màá ṣe gbé gbèsè. but the truth remains that um, gbogbo nǹkan tó bá ń kára mẹ́ẹ̀ẹ́ta fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe dáadáa. for me èrò tèmi yàtọ̀ sí ti bẹ́ẹ̀ ṣe mọ̀ kò sí nǹkan tí mo fẹ́ ṣe ṣẹ́yìn for me èmi kàn fẹ́ lọ sí abúlé kan kí n dẹ̀ lọ máa ṣe teaching job mbẹ́ yes nǹkan tó wù mí nìyẹn. abúlé teaching job why. well nǹkan tó wù mí wù mí bó tilẹ̀ jẹ́ pé o tiẹ̀ ti bú wa lẹ́ǹkan pé ẹni tó bá ka yunifásitì jáde tí ò lọ ṣe masters àbọ̀ ẹ̀kọ́ lókà mi ò yín ọ̀kan mi the major thing is mo fẹ́ lọ ṣe teaching job lábúlé kan and moreover. bí mo tẹ̀ ṣe sọ̀rọ̀ yìí gan-an tó wà ní next week ó yẹ kí n mú. Ah. so tí mi ò bá dá tópìkì sílẹ̀ ọ̀rọ̀ yẹn máa máa gbé inú ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé a ti mọ títí ohun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní sọ́sítà káwá ni òun lọ àbí wọ̀ nìkan lọ. àwa lakọ aṣàmàtúnláwọ àwọn èèyàn kan yìí. lè rọrọ títí kó ṣọ́jú lé méjì moreover tí n bá tiẹ̀ fẹ́ mú anybody lọ mi ò lè mú kọjá Tósìn yes ṣé wàá yẹ ká tún máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn lójú àná mi. tí ìgbín bá fà kára wá ṣe. ta lànà ẹ ah, ta lànà ẹ tó ń sọ. ìwọ of course. kí ló ti báyọ̀ máa ń tẹ̀lé. báyọ̀ kí ló wà kù kí ló ṣẹlẹ̀ ta ló fún ẹ lọ́mọ ṣáàtì mi fún ẹ lọ́mọ ni àti fámìlì fún ọmọ fún ẹ lọ́mọ àbẹ́mi fún ẹ mi sọ pé àbúrò mi rè é máa fẹ́ finish for ẹ a ní ìlú ìlú ìlú ìlú ìlú náà mi kọ́ sí mi láì mo náà lè fa kúrò kí ni tí wọ́n ti fi lẹ́nu ọ̀wọ̀ àti ẹ̀jẹ̀ ọ̀jẹ̀ èèyàn á ní kò ní ní sùn àjọ àti sọ́rí tó fẹ́ àti ìgbàlọ́ ọ̀rẹ́ àti ìgbàlọ́ ọ̀rẹ́. Nossa, que lá,

ó mọ̀ pé mo ti bá ẹ sọ several times pé báyọ̀ kì í ṣe tó lè fẹ́ ṣé èpò ń fẹ́ báyọ̀ tell me now. ìgbà náà wà kan ṣáà ni mo fẹ́ fẹ́ ni. ẹgbẹ́ ìdí mi ẹ máa ń nọ mí pẹ̀lú ẹ máa ń nọ mí pẹ̀lú pẹ̀lú onítorí ẹ̀dọ́ wa wàá jẹ ìyá wàá jẹ ìyá wọ́n yà sẹ́wọ́n aṣẹ́wọ́n ọmọdé ló fẹ́ yà. sọ̀rọ̀ iná ni tó wá tilẹ̀kùn mọ́rí wọ́n gbóúnjẹ sílẹ̀ ò jẹ. ẹ wò dàbí ṣé nǹkan tó yẹ kí mọ́mì sọ náà sọ yìí ṣé nǹkan tó yẹ kó sọ jáde lẹ́nu náà sọ yìí ṣé bí nǹkan tí bá fẹ́ náà máa bá mi fẹ́ èwo ni kò máa sọ fún ọ̀sán rárá lẹ́kọ̀ọ́. èyí ò tó kó máa bínú ìyẹn ò sì tó kó o banújẹ́ wo mi dáadáa ṣé nǹkan tó fẹ́ nìyẹn wo ni dùnú ẹ̀. ètò tèmi o nǹkan tó bá ti fẹ́ ilé mi bẹ́ẹ̀ fẹ́ kí ni lè sìn fún mi mo tó bá ti ń jẹ́ ìdùnnú títí ẹ̀ mo ní ìdùnnú ti tẹ̀lé olùwà tó ti bù mọ̀ pé òun pọ̀ lọ́wọ́ ìwọ ni kò sì fún mi kò sì fẹ́ rí ọkọ mọ́ òun rárá èmi fọwọ́ sí o gbogbo ohun tó bá ti fẹ́ èmi fọwọ́ sí i báyọ̀ àbí kí lórúkọ rẹ̀ àkéṣọ́mọ̀lẹ́bí àkéṣọ́mọ̀lú kan náà èmi wàá mọ bàbá mi lẹ́lẹ́rù tí ìyá rẹ̀ àti ẹni kan wá gbé kárí yóò dà fún ọkàn yóò bá rí èmi fọwọ́ sí bájẹ́ kan tó fẹ́ nìyẹn kárí àbínú mọ́ ìyẹ̀rú ọ̀kẹ́ ọmọ lọ́fà mọ́jọ ọmọ lọ́nà mi ọmọ abísojú kọ ọmọ ìyá kátàkìtì lójú lọ́wọ́ ọmọ òwe ọmọ làrí. tó bá wà ń bẹ́ẹ̀ ni ayé ẹlẹ́nu bí ẹ̀gbọ́n yẹn àti yọmí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí mi wọ́n sọ̀rọ̀ sí mi tó jẹ́ pé in fact ọ̀rọ̀ tí ikú ń gbọ́ tí etí ẹ̀ fi di wọ́n sọ sí mi àmọ́ torí ẹ̀ ni mo kàn ṣàṣe gba gbogbo ẹ̀ sára ó dùn mí gan o ó dùn mí but kí ni mo fẹ́ ṣe. mi ò mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò mọ problem o ẹni bí lóyún pé ìgbà táwọn náà délé náà bá mi tó sọ̀rọ̀ sí mi mo sọ̀rọ̀ sí wọn padà o mo mo mo bínú gan mo sọ̀rọ̀ sí wọn pé kí ló dé gan ṣáwọn náà fẹ́ fẹ́ mi sílé ni tí ìbá fẹ́ ọ̀rẹ́ yín ṣé ọ̀tá yín ni kí n wá fẹ́ àbí bóyá àwọn náà fẹ́ gbé mi sílé àsìyàwó ni kò tiẹ̀ yé mi I was so mad ọdún wọn nà mí o ah wọn nà mí lọ́jọ́ yẹn wọn àwọn nà mí seriously lọ́jọ́ yẹn i had to keep to myself mo kọ rọra wà ní room mi ni until tí pọpsi mi kọ wá yọjú pé àfi ah, ló ṣe mí tí mi jáde mi ìrìn àwọn òrí mi ń dání àná ọ̀tà ó dẹ̀ nígbà tí sọ gbogbo mind mi fún wọn mo dẹ̀ sọ fún wọn ìpè ṣe bí nǹkan tí n bá fẹ́ ló máa fẹ́ pẹ̀lú mi what's the i don't know. ẹ wẹ tó sìn inú mi dùn gan it is bad gbogbo nǹkan tí à ń face ó sì dúró láti sọ fún mi pé o nífẹ̀ẹ́ mi ṣé wàá rí ìfẹ́ wa yìí ọlọ́run ní gbàgbé.

lágbára olóhùn ẹwò ṣe yí èyí tẹ̀yìn ti sọ èyí táǹtì mi náà ti sọ ó ti tó ọmọlúwàbí kó fi ṣe nǹkan tó dáa mo promise pé kò ní sí náà àdúrà nìkẹ́ túbọ̀ máa fẹ́ràn lọ́wọ́ pé kọ́lọ̀ kò jẹ́ kí n jẹun. ẹ lágbára olóhùn ọtí kò délé láì tí kò ní ọtí kò délé ẹ ẹ ẹyẹ kan ìfògùn fún ìsọ̀kì ẹ ọkùnrin mi dáàmú àmì àfẹ́ àfẹ́ ìlànà bó bá ti wá ń dọ̀hún ó fi wá ó kó wá lọ́kàn balẹ̀ all right sir. tí ọba ti dá alẹ́ tán ní airport wọn bọ́ lé ní o wọn wà ní ọ̀tí ẹ̀ lọ sí. ó ti bá. bá ti róbìnrin lọ́nà ẹ kọ̀ wò pé anybody lẹ́kọ̀ọ́ lè lẹ́nu mọ́ ó gbé gòdòdú sójú ó wọṣọ dúdú ó wọ bàtà dúdú ó tún wá kó sínú dúdú tani in fact i'm very sure pé inú ẹ̀gọ́ ó máa dúdú. ọmọ bíbí yìí wọn wò stasọ. ọ̀rẹ́ òjì ọ̀rẹ́ kíkà lọ jọ. òbí èmi. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni jẹ́ àlọ́jàre. àwọn kan la wà bẹ́ẹ̀ sí ìdá ọ̀gá ó ti gbò wá. ọ̀rẹ́ ọ̀dẹ̀ mi nìyí ó lè jẹ́ kí inú bí mi ṣé tó bá ti wá sọ̀rọ̀ irú ìrírí wa. ẹ can you imagine bó ṣe wà olódàjẹ àpò wọn fi ń fọ ọmọ ráìsì sí i.

yẹ pàtẹ́wọ́ fúnra yín nínú álífábẹ́ẹ̀tì yorùbá ta ló lè sọ fún mi eye fówẹ́lì ta ní nínú álífábẹ́ẹ̀tì yorùbá gbé mi. mẹ́ta. ọ̀ ò gbà ó yá jókòó ta ló tún lè gbìyànjú ó yá fẹ́ mi. méje. méje ẹ pàtẹ́wọ́ fún un ó yá jókòó èyí ni àfihàn pé Fẹ́mi máa ń ka ìwé ẹ̀ dáadáa nítorí mo ti kọ́ yín ní kinní ní ìjẹta nísìn àwọn fáwẹ́lì tó wà nínú èdè Yorùbá yẹn ó ń rè fowẹ́lì. ó yá ẹ máa kà á tẹ̀lé mi a e. e i, I o ọ u ṣe rí tá a bá ti yọ eléyìí kúrò nínú alifábẹ́ẹ̀tì yorùbá yìí àwọn ìtókù kọ́nsọ́nàǹtì la máa ń pè kí ni mo sọ kọ́nsọ́nàǹtì ẹ pàtẹ́wọ́ fúnra yín lẹ́ẹ̀kan sí a e. e ẹ e, i o ọ u ó yá fẹ́mi dídé kò ká fún wa. a A e ẹ e. e. i o ọ u ẹ pàtẹ́wọ́ fún un. ó yá jókòó nísìnyí ẹ wàá kọ jáde nínú ìwé yín tẹ́ ẹ bá ti kọ́ jáde ẹ wá fi hàn mí tí ẹ bá ti délé kẹ́ tún gbé kẹ́ ẹ kà dáadáa tí ò bá wá yé yín ẹ wá lọ bá àwọn òbí yín kí wọ́n kà fún yín ṣé ti gbọ́ ẹ mú ìwé yín báyìí kí ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ tẹ́ bá ti kọ́ tán kẹ́ wá fi hàn mí. Hmm? àwọn ọjà wa tún nìyí. ṣé pé ajégúnlẹ̀ sí bíbá ẹ báyìí mo kọ́ máa ń rí kọjá bíbá ẹ nì bọ́sí lèmi wà ń sálẹ̀ bẹ́ẹ̀. nítorí pé a ṣẹ̀ṣẹ̀ débi òkú ìfà. ṣé ibẹ̀ ń wò mí máa ń supply ọjà ní ìyẹ̀pẹ̀ granite cement máa ń supply ẹ̀ mo dẹ̀ láwọn ọ̀rẹ́ kan tí máa introduce yìí tó máa máa patronize níbí báyìí bad ẹ try mi mọ̀ pé ọjà kù sí bíbá ẹ báyìí wọn ti ṣe wáyé drop tí mo gbé síta yẹn mo ní it hundred baht She máa rí. Ah, of course I'm ah, eh. secretary. Yeah. Um, customer wa tuntun. You're welcome. Mo máa ní ní hundred and some cents. Báwo lẹ Ah, cash ni. Ah, it's our voice key. Alright. Ah, no no problem tó agbègbè ṣe fẹ nìyẹn máa rálé ra wọn i i I am so thankful. I'm so, so thankful. Thanks so much. I really appreciate ń ṣe níbí. bí gbogbo igi àjàrà bá jẹ́ kìkì eléso ó lè rí èso rẹ̀ níbí àfìgbà tó bá tó rí ẹni tí o fún ní òrùka òrùka tí mo fún ẹ ní ọjọ́ yẹn ó dìgbà tó bá tó rí ẹni tó fún ní òrùka yẹn kí èso kí ó tó dára rẹ̀ jáde fún nítorí wípé òrùka yìí ó ní bàbá rẹ fi fún mi tí o fi jáde láti ara mi wá òun náà ló máa fún àfi tó bá rí ní èso tiẹ̀ náà máa jáde fún ẹ. yóò dàbí ẹ̀ understand pé a ní èso èso yẹn. mọ́mí mọ́mí. ti bẹ̀rẹ̀ ní sẹ́fún ọ̀gá ah, mi ò ní lọ́mọ láyé mi ò dẹ̀ tún ní níyàwó. ó ní ìbọ̀bọ̀ tí wọ́n mú fún wọn ní kí n mú fún ẹni tí mo bá nífẹ̀ẹ́ and um, sorry ríǹgì wọ́n mi ní ẹni tí mo bá nífẹ̀ẹ́ jù wọ́n ní kí n fún ní ríǹgì mo lè pé ìwọ ló wà in position fún mi láti fún ṣé ó ríǹgì yìí wà á tọ́jú ẹ̀ fún mi nítorí ọ̀rọ̀ ṣì wà lórí ẹ̀ lọ́jọ́ iwájú. mi tọ́jú ẹ̀ ó ṣe. Ah, tó sì ní mo fún lórúkà yìí báwo ṣe wá fẹ́ rí tó sì báyìí tó sì. rí ọkùnrin kan wọ́n pè mí débi táwọn kan ò fẹ́ sí mi rí. ṣé wọ́n fi lọ ọ̀rẹ́ mi obìnrin pa kò sí kan tó lọ́wọ́ ṣe ká má lọ bí. ọba tó ṣàwádà ní ó máa ṣe àtọ̀nà lẹ́sẹ̀ nítorí òun ni alágbára ló ní àwa máa ní títí ẹ̀dá lọ́gbọ̀n tó lè ṣiṣẹ́ rí bí òwò ti jẹ́ tí olódùmọ̀ rí ẹ máa pàdé ara ẹ̀ lára. ẹ ṣe púpọ̀ bá sí mi tó ṣe ṣe olóko tí mo sọ kí iná bá ṣàtìrí báyọ ọ̀rọ̀ yẹn ti parí. kódà ẹ wọlé jẹ ká pàdé. ayérayé náà. ṣe bí èèyàn ṣe bí èèyàn. ìṣe ni ká ẹ ṣe ni ohun tí ẹ máa parí. ẹ wò ráyọ̀ àtìgbà tí bọ̀dà lẹ́kọ̀ọ́ ti travel ní ìgbúrò bọ̀dà báyọ̀ nọ́mbà àwọn tí kò lè mú ti pé pé pé pé lọ ibi tó wà. ṣé ẹ ṣe tó kó sílà fún ẹ̀rọ ara sọ̀rọ̀ láti fi àlàbí sí yẹ. Yeah, that was that láti Thank you. lẹ́yìn ìgbà tí báyọ̀ travel ní àti ìgbéra wa ìgbà tó yá nọ́mbà ẹ̀yìn kò lọ́wọ́ nọ́mbà mi tó fi pè mí nọ́mbà mi tó tún wá fi pè mí lọ lẹ́yìn nọ́mbà yẹn náà tún nọ́mbà yẹn ṣì wà ní rẹ́gísítà ti ẹ sọ wọn ẹjọ ṣe mọ ibi tí wọn ń gbé bá. wọ́n ti Okay. All right. báyọ̀ gbẹ̀yìn. kí ló dé ṣé mi nìyá báyọ̀ àbí kí ló tẹ̀ béèrè báyọ̀ lọ́wọ́ mi ṣé mi nìyá ẹ̀ ni tí màá ṣe máa gbúrò ẹ̀. ṣé o mọ̀ pé ó ti tọ́jọ́ mẹ́ta tá a ti rí ọmọ yẹn. mo dẹ̀ rí nínú reaction ẹ̀ bó tiẹ̀ bọ́dà láti wá ọmọ. ẹ kí ló kàn mí pẹ̀lú báyọ̀ náà ṣé mi ni mo ṣé mi ni bàbá màmá ẹ̀ ni tí mo ṣe máa mọ ọmọ mi tí báyọ̀ wà. yàtọ̀ sí. kí ni. yàtọ̀ sí. ṣé tẹ́lẹ̀ ẹ̀ bá kú tán ṣáà máa ń fi ẹyin ẹ̀ sọ̀kò dànù. ẹ lọ sọ́ọ́ sí gbò àtòsí sórí gbogbo bó ṣe ń ṣe kọ́mìnì ọmọ yẹn gbogbo ẹ ní mò ń gbọ́ o. ẹjọ́ torí Ọlọ́run. ṣó mọ̀ pé tó sì ti wá fẹjọ́ ẹ̀sùn mu ti bí ẹ o takú lọ́jọ́ yẹn pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o hmm. nǹkan tí mò ń rí àfi kó mọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ mo fọlọ́ọ̀bà bẹ̀yìn o ṣé wọ́n ní kọ́mìnì yẹn pé owó wọn ò pé ni àbí wọ́n ní mò ń rán ọ̀nà ìbákanbákan torí mi ò mọ bàrùn mi dẹlẹ́rù ajínigbé kí wàá dọ̀pọ̀ ẹni tí yín báyìí sí. Hmm, tí mò ń gbìyànjú láti sọ fún ẹni wípé ìka tó bá fún mi ló ń jẹ ẹnìkan kì í gé jẹ. ẹwà ẹwà ẹwà ẹ má má bá mi sọ orú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ìmọ̀ ẹjọ́ mo fọlọ́ bàbẹ ẹ má bá mi sọ orú ẹ̀ mú mi fẹ́ gbọ́n mọ́ ah, kí ló dé kí ni mo ṣe hmm. kí ni mo ṣe ah, ẹ ẹ ẹ ẹ ẹ rí kọ̀kọ́ lọ́ọ̀ mi ṣé mo ṣe anything ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ranjúmọ́ mi ẹ̀ranjúmọ́ mi bẹ́ẹ̀ ti má ṣe ni àgbàyàjẹ̀ yín nǹkan tí òkàn yìí lẹ̀ má dá sí ẹ lè fi tí ń ṣe tí kí ló kàn yín gan bẹ tó kí òkàn lè máa dá sí ẹ jẹ láì tẹ tẹ balẹ̀ ayé wa jẹ jàre kẹkẹkẹkẹ báyìí. ẹ jọ mà Rábáyọ̀ ni ládùúgbò ẹ wo wo wọn náà ṣe wọ́n máa ń pè wọ́n ní bratíjà bratíjà tó bá yẹ bratíjà ti ah, mọ̀ wọ́n ń ṣe ibi báyìí. ẹ bá ti dé ẹjọ́ fún street Thank you. báwo ló ṣe gé ẹtì bìtì. ọpẹ́lọpẹ́ ọkùnrin mi àwọn náà ní tí wọ́n dé àgbo ìwé kí sàbẹrẹ bọdà tíjà kí wọ́n máa júwe nígbà wọ́n tún fún mi nọ́mbà mo try to find it ṣe ti wọ náà. mo ti sọ fóònù last week in fact mo ń ṣe ọ̀rọ̀ bíi yẹ ká wọlé létí mo gbé ní ìnà ìjà lọ. fojú rí jù nìkan kọ́ jẹ́ sọ fún yín ṣe rí company tí mò ń sọ̀rọ̀ yìí èmi àti ìyá báyọ̀ làjẹ̀ dání àìdíà ló gbé company yẹn dúró dé èmi tí mo suggest wọ́n wá fẹ́ fi ọmọ lágbà mi lójú láì wọ́n wá fẹ́ mú èmi báyìí wọ́n fẹ́ yọ mí kúrò bẹ́ẹ̀ ni nǹkan báyọ̀ ṣe nìyẹn èmi lára ó kù mí gàràgàrà bẹ́ẹ̀ bàbá mo wá ti dẹ́ tí òun jì wọ́n wá fẹ́ gba company yẹn èmi ò dẹ̀ ní lajú mi lẹ́kítà mi ò lè gbà rárá bàbá.

bàbá kékeré bàbá ti lè yà wọn àyìn èmi láwọn àwò ẹ̀dùnra burúkú ti jẹ́ lánàá pa bá ti wù ú kó bẹ̀rù ọ̀rọ̀ ní ẹgbẹ́ tó bá jẹ́ thousand ni. nínú ìfẹ́ nǹkan tó máa jẹ́ ìgbé máa sọ pé owó ẹ̀ wá ṣe dáadáa fẹ́ kẹ́ owó àrírà tó wà ń bí yìí ṣe bí tinú rẹ ló ṣe àsìkò fún ọ títí wọn gbà náà wọn sì lẹ ń ta bá wí tí ń bá wọn kò sí tó ti pa wọn ó wá dájú ọ lójú tẹnísì kò bá yọ tó bá bá wà ní ọsùn ẹ ṣe sá ẹ ṣe ó yà mí lẹ́nu ṣe bí wọn ní erin kì í wo wọn wà ní tẹ́lẹ̀ torí ẹ̀ mo ṣe fi lóòótọ́ yìí ṣùgbọ́n ẹ wá fi ojú lórí mi gbogbo nǹkan tẹ̀ ń sọ kò bá wọn rárá dọ́kúmẹ́ǹtì tó wà lọ́kàn yìí mo lè kú jáde fún un that's all right. Congratulations. wọ́n wá ṣe ìdánwò rẹ̀ oṣù mọ́kànlá tó kọjá wọ́n ní dọ́kúmẹ́ǹtì tó wà lọ́wọ́ yìí. ṣé o ti gbọ́dọ̀ sọ fún ọ níbo lọ gbé sí wo rẹ wà bá mi dáríjì torí wípé àfi kó ṣàdúrà fún kó gbádùn ẹ òun náà ti rí bó ṣe rí nìyí. Yes. time ni àti owó àti èrè àti gbogbo lọ́rí lọ sí ọwọ́ ni nígbà tí mo lè dé mo wẹ́ títí títí mi ò rí e. yóò clear enough recently mo wá one of our friends mi ò bá pẹ̀lú bẹ́ẹ̀ mo fi gbé inú mi dùn mọ́ inú ìyá mi ti ń ṣe ní àti mọ́ mi ṣe business. kíyèsí pé àti tún wé ìpamọ́ ìgbẹ́fẹ́ dáwọ̀ yẹn padà wá. ò ní bínú ni torí láti tọ́tọ̀ tí mi ló jáde. ìmọ̀ lónìí kan mọ́ ìdí wọn dálẹ̀ tán lé sí i.